Tẹ́yìn ó wà dìde ó wà dìde. Lábẹ̀ ní Nàìjíríà ní ọjọ́ Tuesday ẹ wo àṣàkáṣà táwọn bólà dá ẹnìkan ló dán bólà dúró pé kí n lè kó sínú kinní yẹn bóyá ó fẹ́ rà á tàbó kàn ní kóun chẹ́ẹ̀kì nǹkan tán kó bó ṣe bá abẹ́ jàkújákù wọn níbi kinní tírọ̀kì tán tì tó bá ìbọn méjì nìyẹn sẹ́rí pé tán yìí bá dé sáìtì <laughs> nǹkan méjì náà ń bá lọ níbi tílẹ̀ ti dá táwọn èèyàn tó nǹkan sọ pé wọ́n fẹ́ lọ rọ́ọ̀bù ni kí náà fẹ́ fi ìbọn méjì ṣe ìbùn lè bẹ ẹyọ kan kí ló kan bólà tí ń sa jàkújákù sa èso sa lẹ́dà tí ń kó ìbọn méjì sábẹ́ kínní kò lọ́gbẹ́fà kẹ́yìn náà pass message yẹn kọ́lọ́ máa dóòlà pẹ̀lú àwọn bólàbólà àtàwọn míì náà o ọlọ́run máa yọ wá o ẹ̀rípọ́ nàìjíríà ó ti gba ẹgẹ́ ńìlọrin ní àdúgbò gẹ̀rẹ́wú ìnìyẹn ti ṣẹlẹ̀ ní àná ọjọ́ tuesday ọlọ́run kó máa dóòlà wa o. ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ wo fídíò tá a jọ wò yẹn ṣé ẹ mọ̀ pé èmi adétúnjì àkànní òṣàlàyé máa ń sọ time without number wípé gbogbo àwọn tí wọ́n ní wọ́n ń sa ilẹ̀ káàkiri àwọn ọmọ bólà láwọn fúlàní tán àwọn fúlàní tán máa láwọn ń sa bàtà tó ti já rọ́bà rọ́bà tí ò dáa mọ́ tán máa máa sá káàkiri àdúgbò kì í ṣe bàtà tó ti já rọ́bà tó ti bàjẹ́ ni wọ́n ń sá káàkiri àdúgbò wọ́n máa ń wá sádùúgbò wọ́n á máa wo àdúgbò tó bá ti dá ṣe mọ̀ pé lọ́wọ́ àárọ̀ báyìí àwọn ọmọ skul ti máa lọ sí skul àwọn tó ń lọ síbi iṣẹ́ ti máa lọ síbi iṣẹ́ àdúgbò máa ń dá lọ́wọ́ àárọ̀ ṣe ráwọn fúlàní tó máa ń sa ilẹ̀ káàkiri àdúgbò yìí iṣẹ́ búburú ni wọ́n máa ń ṣe ládùúgbò tí wọ́n bá ti dé àdúgbò yẹn jẹun pé àdúgbò ti dá wọ́n máa ń fo fẹ́ǹsì onífẹ́ǹsì wọlé tó bá bá obìnrin ń bẹ̀ wọ́n á rèpò obìnrin wọ́n máa ń pa ẹlòmíì sínú ilé wọ́n á já wọn lólè wọ́n á kẹ́rù wọn ẹ worú fídíò tá a wò yìí ìwọ tó péré ní bólà tó ń ṣalẹ̀ kiri kí ni ìbọn ń wá lọ́wọ́ ẹ kí ni wọ́n ń fi ìbọn ṣe ṣe rí gbogbo àwọn ẹ jẹ́ kí n já yín tán ẹ̀yin ọmọ Yorùbá àwa ọmọ Yorùbá ṣe rí gbogbo àwọn Fúlàní tí wọ́n ń sa tí wọ́n ń sa rọ́bà káàkiri àdúgbò tí wọ́n ń sa nǹkan káàkiri orí àìtàn yẹn gbogbo àwọn Fúlàní Haúsá tẹ gbà sí mẹ́gáìdì síkírọ́rítì nínú ilé yín gbogbo àwọn Fúlàní tó ń bá ń ṣe ọ̀kadà tó ń gun ọ̀kadà ní gbogbo tó ń gun ọ̀kadà nílẹ̀ Yorùbá iṣẹ́ burú náà iṣẹ́ búburú náà ṣe o àwọn náà ni wọ́n ń pa yín àwọn ni wọ́n ń rẹ́pù yín ẹ jẹ́ kí n já yín tán ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ ní àwọn security tó ń bá yín sọ́lé tí wọ́n jẹ́ àwọn Fúlàní yẹn àwọn náà máa ṣekú pa yín lọ́la aláwọn náà máa ṣekú pa yín lọ́la gbogbo àwọn tẹ́gbẹ́tẹ́gbẹ́ àwọn Fúlàní ẹ àwọn ni security wa wọn kì í ṣe security yín o wọ́n ń sọ yín àwọn náà náà máa ṣekú pa yín lọ́la ẹ̀jẹ̀ já kí ni mo sọ tẹ́ ẹ bá wo inú ilé tẹ́ fún àwọn security yẹn àwọn fúlàní yẹn ẹ máa bá bọ́ ń bẹ̀ ẹ máa bá dágà ń bẹ̀ kọ̀ǹfàmù ni ṣé ẹ rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi àwọn fúlàní ẹ tẹ́ ẹ fi wọ́n ṣe security yẹn ikú tó máa pa yín lẹ́ fi ṣe security tẹ́ ẹ bá tètè mọ̀ ó la ṣe ń sọ fún yín wípé ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn bẹ́ẹ̀ ni ẹ worú eléyìí sìn tẹ́ ẹ̀ bá ka tí wọ́n bá mú báyẹn tí wọ́n rí báyẹn ẹ mọrú thousand tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá ni ẹ̀yin ọmọ yorùbá ẹ jẹ́ wà very very careful ilẹ̀ yorùbá ti gbé ó ti ó ti di ẹlẹgẹ́ lọ́wọ́ yìí trust nobody ṣe rí gbogbo àwọn bólà àwọn tó máa ń sọ pé àwọn ń sa bàtà jákù rọ́bà rọ́bà tó ti bàjẹ́ káàkiri àdúgbò yẹn tẹ́ ẹ bá ti rí wọn ẹ máa dá wọn dúró wọ́n ń jí ọmọ gbé àti rí kan lórí ayélujára ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi tẹ́ ẹ bá ti rí fídíò yẹn bá mi kọ́mẹ̀ntì síbí tó jí ọmọ kékeré gbé sínú àpò ajílẹ̀ tó ṣe ìyá ẹ̀ léṣe tó wọnú ilé wọn tó bá yá tó rò pé ìyá yẹn ti kú tó la nǹkan mọ́ ìyá lórí ìyá fẹ́ǹtì sílẹ̀ ó mú ọmọ ó gbé ọmọ yẹn ó gbé sínú àpò ọmọ yẹn náà bóyá ó ti lù ú ni ó rò pọ̀ ọmọ yẹn ti fẹ́ǹtì ni ó gbọ́ ọmọ yẹn sínú àpò nígbà tó ń gbé ọmọ yẹn lọ tó gbé sájìká báyìí lọ́mọ yẹn ń ṣèkì láwọn èèyàn rí ọmọ yẹn pé ah, nǹkan tí arákùnrin gbé dání ni wọ́n bá da dúró nígbà tán máa ṣí àpò èèyàn náà ọmọ obìnrin ọmọ kékeré kò dẹ̀ tí àdúgbò yẹn náà ló ṣì wà bó ti tó bọ́n ṣe lọ pè ìyá yẹn wá ìyá yẹn tó ti la nǹkan mọ́ lórí ìyá yẹn náà ti jí ẹ̀jẹ̀ bo ìyá yẹn ni ẹ jẹ́ ká wà very very careful ládùúgbò ṣe rí gbogbo àwọn tó máa ń sarọ́bà àjákù raṣa gbogbo ẹ̀ káàkiri olè ni wọ́n o apààyàn ni wọ́n o wọn yàtọ̀ sí àwọn tó ń jí àwọn èèyàn gbé nínú igbó tí wọ́n ń béèrè owó lọ́wọ́ wọn ọmọ ìyá kan náà ni wọ́n ṣe ti understand àwọn tó ń da ẹran ẹ jẹ́ kí n já yín tán àwọn fúlàní dẹrandẹran àwọn fúlàní tí àwọn fúlàní bólà tí wọ́n ń sa bólà tí wọ́n ń sa bàtà àjákù káàkiri àdúgbò àwọn mẹgáìdì tẹ gbà sínú ilé yín tẹ pè lọ́lọ́dẹ bẹ́ẹ̀ ni tẹ pè ní tẹ gbà ní security nínú ilé yín tó jẹ́ fúlàní ìkan náà ni gbogbo wọn àwọn fúlàní tó ń gun ọ̀kadà ní gbogbo ilẹ̀ yorùbá iṣẹ́ kan náà ni gbogbo wọn ń ṣe lórí ọ̀kadà wọ́n máa ń jí àwọn èèyàn gbé ẹ̀yin ọmọ Yorùbá àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká wà very very careful ẹni ọ̀kadà tẹ́ ẹ bá ti fẹ́ wọ̀ tó bá ti jẹ́ Fúlàní ni ẹ má wọ ọ̀kadà wọn ẹ má wọ márúwá wọn tẹ́ ẹ bá ti rí àwọn tó ń sa bólà ládùúgbò yín ẹ máa dá wọn dúró iṣẹ́ burúkú náà ń ṣe wọ́n ń rèpù àwọn ìyá wa àwọn sisters wa ẹ wo orú eléyìí kí ló fẹ́ fìbọn ṣe nílùú tó lọ́ba tó níjòyè àti kẹran mérò nílẹ̀ Yorùbá kí ni mo sọ wọ́n ti kẹran mérò ṣe rí àwọn Fúlàní darandaran yìí àwọn Fúlàní wọn ò ń ṣe àwọn tó yẹ kó wà láàrin àwa Yorùbá kọ̀ǹfàmù ni kí ni mo sọ kọ̀ǹfàmù ni ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣí ẹ fídíò yìí ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko á lè ran àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́ tán bá rí fídíò yìí wọ́n á lè mọ̀ wípé táwọn bá ti rí àwọn tó ń sa bólà káàkiri àdúgbò wọn olè ni wọ́n wọ́n á lè máa dá wọn dúró nítorí pé àwọn pípù wọ́n ń ṣe ìjàmbá fún àwọn èèyàn tí kì ṣe kékeré ni o ẹni tó kàn ló mọ̀ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa mo kàn ní kí n mú wá sí etí ìgbọ́ yín ni o ká tún jọ fi ṣíra wa létí bẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ ṣe wò yẹn ẹ̀yin náà wá bá wa ṣíà ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko so that a lè ran àwọn ìyá yẹn lọ́wọ́ á lè ran àwọn bàbá yẹn lọ́wọ́. gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká fohùn wa ṣẹyọ kan pé a ò fẹ́ àwọn Fúlàní lórí ilẹ̀ wa mọ́ àwọn Fúlàní darandaran àwọn Fúlàní tó jẹ́ wípé wọ́n ń jí àwọn èèyàn gbé a fẹ́ wọn lórí ilẹ̀ wa mọ́ ẹ jẹ́ ká fi ohùn wa ṣẹyọ kan o àwọn Fúlàní wọ́n ti wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kélédùmarè ṣàánú wa ẹ má gbàgbé láti bá wa pín fídíò yìí ẹ ṣé gan